ènìyàn ọmọ ènìyàn ọmọ ènìyàn wà mí. ọmọnugbó ọmọnugbó ọmọnugbó wà mí. ọmọ ènìyàn ọmọ ènìyàn ọmọ ènìyàn wà mí. ọmọnu black ọmọnu black ọmọnú black wá ń bí. èmi náà ti rẹ tí mo wá. tèmi bá ti rẹ tí mo wá mo fẹ́ fìbọn fọ lórí ni. ẹyin tèmi tiẹ̀ ń wá tiẹ̀ ga tí n bá ti rí báyìí màá fìbọn fọ gbogbo abẹ́ dànù ni. òun jẹ́ tí rẹ tó ń wá náà èmi ti rẹ tèmi wá o ẹni tí mo wá ṣe báyìí. ó tún ti ṣe báyìí. ó tún ti ṣe báyìí. ẹ̀ṣẹ̀ mi ti máa jẹ́. kí ni ìtumọ̀ gbogbo nonsense tẹ́ sọ yìí náà. this stupid fucking step back pẹ̀lú kan tí mo rí tó fi hàn mí báyìí gbàtẹ́wà ní díẹ̀ ah! ṣé olórí burúkú ni máa yìí ni.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 kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. wọ́n retí ẹlẹ́yà bó lẹ fi tolúwa sí wọ́n retí ẹlẹ́yà o bó lẹ fi tolúwa sí o aráyé o ẹ má ro wá pín o ọmọ aráyé ẹ wò ìwọ tó o bá wà bí mi ìfẹ́ mọ́ o èmi ti fẹ́ wẹ̀ o chief tenant fẹ́ wẹ̀ gbogbo wẹ̀ tó bá ti wẹ̀ ó ti tó tí n bá padà dé mi ò fẹ́ báyọ̀ bẹ́ẹ̀ mi ìfẹ́ mọ́ bóyá obìnrin ni màá sílẹ̀kùn mẹ́ lórí o mò ń lọ́bi kan o kẹ́ ẹ ṣe kíá o. Hmm. wèrè pè ní kinní bí ayọ̀ síta kó kàn ra ìlú sínú omi yẹn fi sínú ẹ̀ hello sir yes sir ẹ mo fẹ́ sáré wẹ̀ náà ní sá mo fẹ́ tí bá ti wẹ̀ tán sí mo ń bọ̀ àbá yín ẹ mọ̀ kèmi ò kì í parọ́ ẹ mọ̀ kò lóòótọ́ ni mi kò sí wàhálà mo bọ̀ bẹ́ẹ̀ mo rò pé èèyàn kan wà bẹ́ẹ̀ tí bá bá èèyàn bẹ́ẹ̀ máa nà jáde ni máa máa lù jáde máa lù jáde ni. ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́.

bọ́dá Sàámú. ajá ah, ah. mi mi ìmọ̀ tó ṣe yín bọ́lá ti pé léyìí. mi ìmọ̀ tó wà ní omi ni kọ́sà bá ń wépo ni ah, ara ń yún mi ni kọ́ bá ń wépo ni kọ́ bá ń wépo ni ẹjọ́ ẹjọ́ ẹjọ́ torí ọ̀dọ́. ẹ ní sùúrù epo wo lè fẹ́ bá wọn wá epo wo lè fẹ́ bá wọn wọn nídìí epo olórí burúkú ni ẹ. táyì sọ̀rọ̀ tààrẹ́. bẹ́ẹ̀ ni olórí burúkú ni ṣe rí mo mọ̀ mọ̀ láti wá sùn sí yàrá àkànnú wọn nínú ilé yìí torí kí n lè ráyè dáṣẹ́ rí àfún yìí ah. ah, ṣe bó ní pé gbogbo nǹkan tójú bá rí òun kọ́ lẹ́nu sọ hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bọ̀dá yìí kọ́ o ah. ọkọ mi tó yẹ ṣẹ̀dẹ̀ láti Oman kó tẹ̀ jẹ́ pé lóòótọ́ lóòótọ́ nǹkan tẹ́mi náà ṣe kó dà. bẹ́ẹ̀ ni olóṣò ni ẹ orún bàbá orún ọmọ. wọ́n yẹ kó jẹ́ pé lẹ́nu bọ̀dá yìí lọ ti máa bá kí ẹ kó jẹ́ pé àwọn ọlọ́mọ alọ sọ́dọ̀ ọkọ mi tó bá lọ bá tèmi jẹ́. fún ẹ tuntun lọ bá ẹ lọ bá yé àti ìjẹ́ ọkọ wọn bọ̀dá Sàámú. yẹ yẹ olóṣó lọ́mọ bòròrò yìí olóṣó burúkú ni òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ní kúrò lẹ́nu mi ẹjọ́ bá ń wépo kọ́ bá ń wépo ni epo. mi ò tí ì ṣetán pẹ̀lú yín mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. jẹ́ kí n bọ́nu ẹ̀ jẹ́ n bọ́nu ẹ̀ yóò. ẹ lè bọ́nu ẹ̀. yọ síbí yọ̀ṣibí. ẹ wò bọ̀dá sàmú à ṣé nínú kọ́ndíṣọ̀n rẹ̀ tún pé mi yọ̀ṣẹ́ ti fẹ́ kí n máa bínú ni àtẹ̀wé yọ̀ṣibí tẹ̀ ń pè kọ́. yọ̀ṣibí jọ̀ọ́ má bínú sí mi kò ní dá afẹ́ni tọ́mọ èso lọ́dún ẹ̀ mọ̀ ju yọ̀ṣibí yọ̀ṣibí jọ̀bá ń wépo. ẹ bá wọn wépo ṣé yìí lépo ń lé èèpo nbọ̀n kì í ti rí èèpo èèpo bíi ti báwo ẹjọ́ mi ò lépo ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Ah, mo dáná. ó dàbí mi gan mi ò lépo lé gan. Ah, iná mo ṣú ò lépo. èmi gan ò lépo èmi náà lépo. ẹ ní lépo sàn mi. ẹ jọ sẹ́yìn ló kù mí kù báyìí. ẹ wù má bá yín gbépo wá ẹ jẹ́ kí n bá yín gbépo wá. ẹ lọ bá ń gbépo wá yé epo ní kú ònà ayé yín epo ní kú ònà ayé yín inú àwọn tó lọ yẹn epo bá kú ònà ayé wọn epo ní kú ònà ayé yín ah, kéèyàn máa ṣe lọ́ṣọ́ kéèyàn máa lẹ̀ sára olórí burúkú rún bàbá àtọmọ ìtorí ẹ̀ ló ṣe dáwé erépèsè náà fún mi ẹ bá kí ló máa ń ṣe ẹ̀yin babes yìí ìta ló yẹ kí n bá yín mẹ́ òye ìta ló yẹ kí n bá yín ah, ok ẹ bọ́ta ẹ bọ́ta. màmá wọn ni mo jẹ èmi their father. wow oh my god ó sọ fún mi pé ọkọ tó tóbi tó báyìí ni. anyway ẹyin bẹ́ẹ̀ check it out. Ah, ah, Yes. Oh, this is beautiful. Oh. Hey. Oh. Yeah. Like this. Congratulations. Oh, this is so Thank you. Thank you. Thank you. Thank you. yẹ ọ̀rẹ́ ó ṣe yẹ ìgbà wo ló ń plan ilé tó sọ fún wa kò dáa. ó má dà lò bóyá ọ̀rẹ́ wa ti lójú tuntun síta ni tí ò fẹ́ jẹ́ ká mọ̀ ó pọ̀ lẹ́dànù ó pọ̀ bí yẹpẹ̀ nǹkan tèmi Vivian fi ń jẹ ẹ̀kọ́ abẹ́wé ló wà mẹ́. ọ̀rẹ́ tí Vivian bá lè sọ fún wa nǹkan tóun fi ń jẹ ẹ̀kọ́ tó wà lábẹ́ wa ṣáà lè sọ fún wa wo bá ṣe ti ń bọ̀ ó ní mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ kó máa dá mi lóhùn to my surprise ó tẹ̀ yà mí lẹ́nu bó ṣe gbé káàkiri lé mi lọ́wọ́. ẹwẹ́wẹ́wẹ́wà o ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ́n èmi bí vian mo níbi tí mo lọ mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ mi. wá wá wá wá wá wá ọ̀rẹ́ ìjọ wo ló máa wá láti wá fi mọ́tò ìgbé wa jáde. Ah, ah. for sure fúnbùlọ̀ wẹ́ fún wa fún wa ẹwẹ́wẹ́wẹ́ ẹgbẹ́ kun yín la ṣọ kò sí problem. Very soon. Like very soon, love you guys. Èmi gan màrà lè. Màrà yìí tó ju ilé gan lọ. Rọ́lá máa wo bẹ̀yìn kò tó wà bẹ́ẹ̀ o. Azin, ẹ̀yin babe, ẹ understand nǹkan tí Vivian sọ. So ó ní nǹkan tóun fi ń jẹ ẹ̀kọ ó ní abẹ́ ewé ló wà. mo sọ fún yín inú kó ló fi ń ṣe big girls ewu nǹkan ewu ẹṣin tó gbé wa this is what we call big girl. nísòrò nísòrò nísòrò nísòrò ṣé mo pé èmi náà ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sí line pẹ̀lú yín ni mo ṣẹ̀ṣẹ̀ ń rò nǹkan tẹ́ ń sọ ń sìn oh. so nǹkan tẹ́ ń try láti sọ ni pé nǹkan tí Vivian fi ń jẹ́kọ̀ọ́ tó wà lábẹ́ ewé ó túmọ̀ sí wípé ojú lásán kò ṣeé ṣe bí girl so àwa náà ní láti rìn kún ìrìn ẹsẹ̀ wa. ẹ̀yin hmm. hmm. hmm. gẹ̀ẹ́sì mo dẹ̀ wá mọ máa nǹkan o mo mọ bàbá kan and i'm very very sure pé tá a bá dé ọ̀dọ̀ máa yẹn ohun táwa náà máa ma fi jẹ̀kọ́ ó máa wà lábẹ́ ewé wa o. are you sure pé ó mọ máyì dáadáa. wọ́n mú mú bàbá yẹn i'm very sure ó dá mi lójú. are you sure ṣe sure pẹ̀lú máa tó ń sọ yìí. i'm very very sure. kò ní dá orí ẹ ti bàjẹ́ orí ẹ ti dàrú kò ní dá fún ẹ orí ẹ orí ẹ yìí ẹ wọ gbogbo ẹ̀yin tó kù mi ìbá yín lẹ́jọ́ o wèrè igogogogo ni mo target wà bí Ma padà bá yí ẹ jẹ ni one one one one jẹ́ kájọ máa kaskọ́s lọ lẹ́yìn èmi àti ẹ jájọ ma kaskọ́s. kò ní dá fún ẹ̀yin máa pàjẹ́ rí kò ní dá fún ẹ ayé náà padà bá jẹjà lórí aláwọ̀ ìbùkún ni ẹ. ìwọ wá sílé tèmi olóòsùn bẹ́ẹ̀ mọ́jú O á dá wèrè pè sínú omi ìwẹ̀ mi mo bẹ̀rẹ̀ sí ní yún mo yún gbogbo abẹ́ báyìí tó bá fi di alẹ́ alẹ́ alẹ́ ọjọ́ yẹn báyìí dábàá abẹ́ mi ṣe ló wú kẹ́kẹ́kẹ́kẹ́ bí abẹ́ ìfẹ́ mi abẹ́ mi wú gbálágbàgbẹ̀gbẹ̀ báyìí olórí ìwọ yìí àṣẹṣẹ ń kaskọ́sì ni wà wà jẹ́ kí láńlọ́ọ̀dù lè jẹ́ kó lé ẹ̀kọ́ jẹ́ kí láńlọ́ọ̀dù ẹ̀ lé ẹ̀kọ́ torí ilé yìí ọlọ́run tí ń bá dà wọ́n torí tiẹ̀ díẹ̀ ló máa kú. olórí burúkú ọ̀ nira mọ́tò ọ̀rẹ́ yín gbé mọ́tò wá bí ẹ̀rẹ̀ sí èyè èyè èyè mo ti ṣó yín ti pẹ́ èlùbọ́ yìí ti pẹ́ lọ́wọ́ mi tó bá gbọ́ mi gbóná sí kò ní ṣe é jẹ mọ́. ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ gbogbo ẹyin bíbí tẹ́yìn pariwo ọjà iye ẹgbọ́kọ̀ tó ní bùsàárẹ̀ jẹ bọ́ọ̀lù náà ṣe máa lọ fún erèpè sínú omi olómi ẹ̀yin náà fún ẹyẹ fọ̀rọ̀ rárá ìwọ rẹ̀. ẹgbẹ́ yóò ṣiṣẹ́ òjò ṣé ìmọ̀kọ́ ṣe ni kí tó lọ́ọ́ da wèrè pé sínú omi fún ọ ẹ̀yin ṣé ìmọ̀kọ́ tó ṣe ni. wọ́n ṣọ́ọ̀bù Ah, nǹkan tí màá fojú bò dáhẹ́ wa láì ọlọ́run máa trick for cup máa yẹ máa trick for cup wọ́n gidi big ah. time ni. Ah, wọ́n ti lọ wájà o wọ́n ti lọ wájà ilé ìtura. ẹ kò wọlé kẹkẹjọ kíkẹ náà ẹ kò sí ẹnu jọ. wọ́n lè nà ọ̀tọ̀ ní kẹta àrùn ọ̀tọ̀ nítorí tó ṣẹlẹ̀ kí gbogbo ṣáàṣì òṣìlọ́ṣẹ́ o. bí kò lọ rí wẹ̀rẹ̀ gan. ẹ wo oúnjẹ náà ní bẹ́ẹ̀ tó kọ́ máa jẹ o bí ẹ bọ ẹ gbọ́dọ̀ bá ẹ̀dá ọlọ́run kankan sọ̀rọ̀ bẹ́ẹ̀ pàdé èèyàn lójú ẹ̀ má kí o bó kí yẹn má dáhùn o ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ o títí tẹ́ẹ̀fì débi tí mo ní kẹ́ ẹ gbé sí ní dìgì tí mo mú yín lọ́hùn tẹ́ẹ̀ bá ti gbé kalẹ̀ báyìí ẹ dúró ìṣẹ́jú márùn kẹ́ ẹ máa fọkàn yín gbàdúrà lẹ́yìn ìṣẹ́jú márùn ẹbọ yóò pòórá ní tó bá ti pòórá ọ ayé yín ti dá ẹ ti dolówó ẹ ti dọlọ́lá ẹ ti dọlọ́rọ̀ ẹ ti dèèyàn pàtàkì láwùjọ èèyàn ńláńláńlá bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ ẹ má gbàgbé o ẹ yẹ máa wá lọ ọ̀gángan lọ́lágé sọ ó tẹ́ ní oníbẹ̀tù kan má jẹ ẹ má gbàgbé ohun tí mo bá yín sọ o ẹ má gbàgbé o torí ìyá jíbẹ́ kálukú láǹkó adàlúgìrì ló kọ́tà pé ògèdè ẹ̀wọ́ ẹ̀fọ́ òun èdè ló kọ́tà pé adágún má làpó adágún má làpó ló kọ́tà pé wàṣẹ akẹ́kẹ́ abìjà gbà òun ló dé fún ọ lọ́wọ́ lọ́wọ́ sísọ wọn ní bíbí àgbọ̀n mèrègún ẹ má lọ bẹ́ẹ̀. ṣé bọ́n ti minú sí ẹ pé kó máa bọ̀ má bọ̀ máa já ẹ nígi lórí máa já ẹ sí òhò àbọ̀ òṣì èrè wọn kí wọn nìkan ni kí ní ẹ wú jù nú gbogbo wọn má bọ̀ má wo level tó fi ní máa wo kọ́nà bra tó lò ẹ abájọ tálàjà fi sọ pé àwọn kan ń ṣe ìkan lórí ilẹ̀ yìí wípé kí n wá wò ó wọ́n dìdí gbèsè fún mi ni pé kí n máa wà bí òṣì máa ń ṣe lórí ilẹ̀ onílẹ̀ rè àbí bẹ́ẹ̀ kọ́ ibi ìjà kò ríta àti wọ lórí burúkú ìwà ṣí sọ́bọ̀ pé ẹ kọ́kọ́ kọ̀ jálẹ̀ kan mo ní tírí tani mo rí o ni mo fi double cross yé báyìí ìwọ tó lọ́kọ̀ ẹ wà ní foman àbí foman àbí olóló wà ó wá ń ṣòṣì káàkiri kò ní dá fún ẹ ìwọ dáwèrè pè sínú omi tèmi ẹ kọ́kọ́ gbé wo. one zero ní tẹ́lẹ̀ ó máa di two ó yẹ gbélẹ̀ ẹ gbélẹ̀ ẹ gbẹ́bọ̀lẹ̀ gbẹ́bọ̀lẹ̀ ṣèrè gbẹ́bọ̀lẹ̀. olùkọ́ sọ ìyàwó ẹni. olùkọ́ sọ ìyàwó ẹni ọlọ́run bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bàbá olórí bàbá kò ní dáfẹ́. ọyọ jíde ká wá sọ̀rọ̀. ara máa pa ẹ́ ni ṣọpọnà tó ń pè mí ó máa pa ẹ́ ni o tí mo bẹ́ àṣìfù ni mo ti àṣìfù. ẹ wo mo ti mọ tí màá ṣe fún yín o máa lọ sọ fàlàjà máa jẹ́ kọ́ mọ̀ wípé lórí ilẹ̀ yìí o ẹ̀ ń ṣe nǹkan báyìí sójà ló máa kó wa bí ẹ má wọrí kò ní jẹ́ fún ọba yìí. tẹ́ pé ẹ̀gbẹ́ bọ̀ ìdébẹ̀. bàbá àgbẹ̀ débẹ̀ olórí mi ò yẹ ká débọ̀ débẹ̀. Ah, ah, ládùúrú èlò tá a lò lórí nǹkan tá a ṣe yìí lórí ládùúrú wàhálà a ah, jẹ́ pé orí ẹ̀rọ ọmọ yìí lẹ́nu o àwọn orí yìí lé àbí ká máa bá ká máa bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀. bàbá ẹ má jẹ́ kó rí wa lè ẹ ṣàánú wa. bàbá ẹ jọ̀ọ́ kí ni solution solution ni bàbá ẹ jọ̀ọ́. ọ̀dà ẹ wo kò ṣe kò ṣàìṣe wọn lẹnu bá da fánù náà láàfikún nígbà tí kanu ti lè pé òun mọ ọmọ wọn rí lọ́dọ̀ ọmọ arákùnrin wọn ẹ̀wọ́ ọ̀nà tí ó fi dé yàyín. Ah, bàbá ọkùnrin tẹ́mi wẹ́rẹ́ kò ní tẹ̀lé wa débi ìṣàánú ayé wa bàbá èṣù. Ah, bàbá bẹ́ẹ̀ni ẹ wo èmi ni mo mọ arákùnrin tá a sọ̀rọ̀ yìí dáadáa kò ní tẹ̀lé wa débi kò ní wà. ẹgbẹ́ mi tó àwòtẹ́ bá obìnrin ní ẹ̀yin ọmọ ètò obìnrin tẹ̀lé fi wọ́n dé yàyín ẹ̀ mọ ètò obìnrin tẹ̀lé lò tí ó fi dé yàyín ẹ ẹ jẹ́ pé orí yẹn ti gbàgbọ́ dé orí yẹn ti burú nù. ṣé bá ẹjọ́ lọ kọ́ aṣọ wọ́n ní dánwò olóbí ìyá ọ̀kẹ́rẹ́ ìtọ́ bá bíjánu yín nínú ẹ̀yìn tẹ́ ẹ ti jáde àti ìtọ́ bá dàbí kó wà nínú ilé tó ń pè rọrọ tó ń pretend ẹ̀yẹ́ jẹ́ kí n rí yín mo fẹ́ mú ẹni tí wọ́n sùn sọ́dọ̀ ẹ̀ tí wọ́n fi fi wèrè pè sínú omi mú mi tí mo fi fi omi wèrè pè wẹ̀ mo fẹ́ mọ̀ tí n bá mọ̀ nínú ilé yìí ẹ lè gbádùn bí ọlọ́run èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lè gbádùn bí o nínú ilé yìí o ẹ lè gbádùn èyí tó bá jọ tó fẹ́ jọ mi wò nù yín kó wá tẹ́ ẹ wò ayé ẹ má bàjẹ́ nínú ilé yìí ni kò sí. aláṣekù láláṣe tán èyí tó ṣekù fún mi tó jáwé rèpèsè nínú omi mi níbí kí n tó bá olórí burúkú ara yín bí kẹ́ ẹ̀ ti ń gbẹ́bọ káàkiri ẹ tún fẹ́ wá ṣe fún mi àbí. ó tẹ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ìtọ́ba bí dánú yín kó gbé ẹsẹ̀ kan ẹ tún fẹ́ wá ba ayé mi jẹ́ àbí. bẹ́ẹ̀ ṣe sáwá síbi ò dá o kí ni nǹkan tẹ̀ wá mi fún ẹ sọ báyìí. èmi mi gbọ́dọ̀ sàn mú ṣe rí àwọn yín fún kòkòrò orí ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó ni ejò owó ni owó ni say it again. owó owó owó. recap. ọ̀rọ̀ owó owó. recap. owó. nítorí owó. bẹ́ẹ̀ni. lẹ́sẹ̀ wá mi. bẹ́ẹ̀ni. àbúrò mi lẹ́jẹ̀ ìdíje kẹsàn ọ̀kan tẹ́ wá máa sọ kíákíákíákíá àmọ̀ṣẹ́ ìdí kan wọ̀ yín ẹ sọ̀rọ̀ kíá ọ̀rọ̀ owó báwo. ṣe é ṣe é ṣe é ṣe é lákọ̀ọ̀kan ni má bínú sí nǹkan tí mo ṣe sí ìjọ ìjọ torí ọlọ́run má bínú àmọ́ nǹkan tẹ́yìn náà ṣe fún mi ò dáa kó tẹ́ ṣe fún mi ò dáa níjọ yẹn bọ̀ yóò ṣáà má bínú ẹ mọ̀ pàbúrò yìí náà làjẹ́ yìí náà là fi jọ ọmọ líle ní ọmọ líle làwa náà ẹ bẹ́ẹ̀ ni. orí ẹ̀ fàjẹ́ o ṣíire ni èmi ló sọ pé ọmọ líle èmi ni ọmọ líle lẹ́nu ẹ̀ ọmọ lè bàbá líle bàbá líle ni bàbá líle ni mo bínú. ó bẹ́tà bàbá líle tàbọ̀ kú líle tó bá jẹ́ ẹ̀ ló pè mí yẹn bẹ́tà mm. èmi ọmọ líle ewé lè di àrífín. bàbá líle má bínú ejò torí olóyè má bínú pẹ̀lú lórí nǹkan tí eré wa tá à ń ṣe ń nǹkan tẹ̀rí wa tá à ń ṣe ní ìjọ tẹ̀rí wa yẹn. bàbá ní pé kí wá ṣàdúrà fún wa káyé wa lè padà nítumọ̀ torí etí etí bàjẹ́ tẹ́lẹ̀ á lè má fún yín lówó tẹ́ bá ṣe èjò. babaláwo yín ìgbà tó wọ pọ́n fà ẹ̀ ó ti rí i pé ẹnu mi làṣẹ wà ó rí i pé aṣọ wà lẹ́nu mi láti ṣe fún yín káyé ayé yín má bàa rún èlò lè fẹ́ fún mi kí lè fi ṣàdúrà fún yín a máa fún yín ní thirty thousand. orí bí èmi lè fẹ́ fún ní thirty k. ejò ejò ejò. mo gbà kéré jù èèyàn kàn ní reduce mi láyé èmi lè fẹ́ fún thirty k ó kéré jù bá gba thirty five. a máa fún yín a máa five thousand a máa fún thirty five. bẹ́ẹ̀ a máa fún yín wàhálà ẹ máa kówó yẹn wá nsìn tó bá di next week máa tẹ̀lé yín. ẹ eh, eh, next week eh, ẹ máa tẹ̀lé wọn lọ sí sí sí máa ṣe transfer sí yín sí ẹ máa pàkà nọ́mbà yín kí máa tẹ̀ sí rẹ̀. ẹ jẹ́ ká fún wọn ní àfùnà tó bá ti parí iṣẹ́ kó àwọn yòókù. ẹ̀yin lẹ́yìn gbọ́njú àbí ẹ̀yin fẹ́ pé mi kẹ́kẹ́. kíni kíni kíni kíni ó yá gbèjì wá bí òrìbó wọn ṣe ń pọ̀ bí ewé jébòlè sí ọ mo bá ṣe ìmọ̀ tán wọn á lé ìmọ̀ sáwọn. ẹ wẹ má bínú jàre bọ̀dá Sàámú. ah ta ni bọ̀dá. ẹ̀yin ni bọ̀dá. èmi ni bọ̀dá ní kíni kí ló ń ṣe yín tẹ̀ fi ń pè mí bọ̀dá kí ló ṣe. pẹ̀lú irun funfun tẹ́ ẹ̀ kó sẹ́nu ẹ jọ ẹ má ṣáìkì mi o kéèyàn má ṣáìkì mi ohun tẹ́ ẹ bá fẹ́ kí n ṣe ni kí n ṣe kó má lọ jẹ́ pé olè ojú owó ló máa bá mi débi tí mo wà. ẹ kò rí bẹ́ẹ̀ wọn ṣáàgì rẹ wọn ṣáàgì rẹ wọn ṣáàgì rẹ. ẹ wọ́n lọ wọ́n lọ sáàmọ̀ wọ́n lọ sáàmọ̀ wò ó sọ̀rọ̀ ẹbọ tó fẹ́ bá wọn pé yìí. ẹbọ kí ayé wọn lè dá ni káyé wọn lè tùbà kán lè tùṣẹ kán lè rí tajé ṣe iná ni ẹbọ tẹ́ fẹ́ bá wọn pé kì í ṣe bá burú. ó gbé kalẹ̀ kó tún padà sílé rẹ̀ láyé àtàlàáfíà ni. ó dá ó dá wèrè pèsè inú omi mi ìwọ dá wèrè pèsè inú omi mi ó dàbí ìnigbẹ́ mo fẹ́ káyé wọn bàjẹ́. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ayé yín owó mi ló wà. ẹjọ bàbá wa lè jẹ ẹjọ. yẹ́gìdè fẹ̀bọ́n mọ́lẹ̀. Ah! má ṣe bẹ́ẹ̀ bọ̀dá bọ̀dá ẹ gbọ́ tèmi tí ẹ ráwọn ọmọ yìí fọ̀rọ̀ wọn lẹ o sábà wọn tí wọn fi ṣe ohun tí wọn fẹ́ ṣe. ẹ wo tí n bá ti dé báyìí balance mi kẹjẹ kó tẹ̀ mí lọ́wọ́ o ó yẹ bá mi gbé àbí kíkan nù wọn á gbé. irọ́ fúnra ẹ ló gbé. lẹ́sìn jágbe mọ́ mi. ṣe wo wo ta ló àwọn ọmọ yìí máa gbọ́ òsàmú tó ṣe wá rí bẹ́ẹ̀ ṣe yìí o ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ o títí tẹ́ ẹ fi lọ tẹ́ ẹ fi bọ̀ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ dẹ kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ pàdé lọ́nà ẹ gbọ́dọ̀ kí o ẹ má kí ìyàn èèwọ̀ ni o. àní ọmọ sọ̀rọ̀ ó yá tètè máa lọ máa lọ máa lọ alọ́bọ̀lọ́wọ́ lọ sẹ́nu ó yá tètè máa lọ wọ́n tẹ́ náà. gbogbo tí ń sọ ni gbogbo ẹni mo gbọ́ pátápátá èso kùtè bá ti dé pé máa gbowó báláǹsì. ètè hmm. máa lọ ọ̀gángan ọ̀nà báyìí lọ́lá kéé sọ. àròwé má bójú wẹ̀yìn o hmm. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ káyé sọ̀rọ̀ o má sọ̀rọ̀ o. Hmm. wo tó bá ti dọ̀hún tó bá ti gbẹ́bọ̀ kalẹ̀ báyìí ayé rẹ̀ bàjẹ́ rò ẹ wọ ẹ máa gbàdúrà o ẹ máa gbàdúrà kí orí yẹn má takò yín o kẹlẹ́dàá yẹn má gbà o. hello Basira kí ló ṣẹlẹ̀ ẹ èèyàn kan wá béèrè mi ó gbé mọ́tò wá irú mọ́tò wo ṣé ti gbanú bẹ̀ ó gbanú bẹ̀ lẹ̀ yọ sí bí ó ṣe gọ̀ báyìí ó ṣe gọ̀ báyìí yọ sí bí ní ẹjọ́ ó ṣe gọ̀ báyìí èèyàn wá béèrè mi lé ògbà nọ́mbà lẹ̀ báwo ni mo ṣe fẹ́rẹ́ ní ọ̀hún báyìí ọlọ́run padà bọ̀ nísinsìnyí àbí ó lóun padà bọ̀ ah, kò sí wàhálà kò sí problem kò sí problem àmọ́ ó gọ̀ díẹ̀ ó yẹ kó gba nọ́mbà o ah, ọlọ́run má jẹ́ kí n rí kọ́ọ̀lù mi kó dún kí n má gbé láyé mi ọlọ́run jẹ́ rí bi. Oh, ẹ wo ẹ̀yin máa wọ ẹnu máa bá yín ẹ máa wọ ẹnu tó máa bá yín gbẹ̀bọ̀ yín ni o ẹ máa wọ ẹnu tó máa bá yín gbẹ̀ ọlọ́run má jẹ́ n gbẹ̀bọ̀ o máa wọ ẹnu tó máa bá yín gbẹ̀bọ̀ yín o èmi ti ní ìbọ̀dá kọ o. ẹ wo ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà lórí arákùnrin tó lọ yìí kọ́ lọ láyọ̀ kọ́ bọ̀ láyọ̀ kórìí yín má bàa gbàbọ̀dé o kórìí yín má gbàbọ̀dé kẹ́lẹ́ da yín má sùn o. Ah! kí ni rọ́kọ̀ ń sọ o. ẹ̀rọ ni rọ́kọ̀ ń sọ ẹ̀rọ. kí ni rọ́kọ̀ ń sọ o. ẹ̀rọ ni rọ́kọ̀ ń sọ ẹ̀rọ. kí ni rọ́kọ̀ ń sọ o. ẹ̀rọ ni rọ́kọ̀ ń sọ ẹ̀rọ. ẹ ẹ bí o. bàbá ti gbọ́ bàbá dà ẹ wò ẹ wò ẹ ẹ wò tó lọ mo lọ lọ́nà mo ti dé ẹ̀fọ́ náà wọ́n ní mo receive important call mo ń padà lọ́lé o mo lọ lé báyìí báyìí báyìí báyìí. fáàmù ọ̀nìlà káyọ̀ wọn mọ̀ pé ìtọ́ ò ní balẹ̀ kó tún padà sẹ́nu ni ẹbọ tó ń tẹ́ ní kó gbé lọ ni. ní kíni. ẹ bọ́ tó gbé papọ̀ tó gbé padà. mi ti dé làjì ọ̀nà ni mo ti wọ gílọ̀ kọ́kọ́ tó di pé mo padà half payment mi ni kọ́ fún mi kọ́ jẹ́ kí n máa lọ. Ah! bọ́lá Sàámú kò ní dá fún yín. kò ní dá fún bàbá ẹ. Ah! ayé ah! máa bàjẹ́ ni. ayé bàbá ẹ máa bàjẹ́. ayé máa bàjẹ́. orí ẹ dàrú oṣù orí ẹ bàjẹ́. ẹ nílà káyé yíyí àbí fúnra dàdàdà ń gbogbo yín ikú kan náà gbogbo yín jáde. orí wọn pé o. ṣé mo ní ká gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ ni. àbí sọ fún. gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ ni mo gbà. mi mọ̀ pé wẹ́rẹ́ ẹ mú fóònù dání. bàbá ẹ ní wèrè orí orí ẹ ti bàjẹ́ orí yẹ ò orí yẹ ò pé kí ni kẹ́ gbà lọ́wọ́ mi irú bí mo ṣe dọ́nà yẹn sì kí nǹkan ṣẹlẹ̀ sí mi báwo ni mo fẹ́ pe àwọn tó ní mi báwo ni mo fẹ́ pe àwọn ọlọ́pàá ẹ wá o èmi mú nǹkan síbi tẹ́ ẹ bá mọ̀ wípé half balance yẹ kẹ́ ẹ fún mi ẹ fẹ́ fún mi mọ́ èmi lọ́rí sí fún important kọ̀ mo lọ síbẹ̀ ẹ̀sìn ẹ bá ń gbaṣọ mi. ìfìlẹ̀ náà kò yẹ orí mi ti dàrú ohun tó fi mú ẹ tó fi dà ẹ lù mí lójú tó fi dàrú ṣáàbí kò ní sáà lórí bàbá yìí lórí burúkú ni ayé mi kì í. ẹ bẹ káyọ̀ ẹ rẹ nílà káyọ̀ ìwé ìfún kan lẹ jáde gbogbo orí pátá ẹ kí ni ayé yín ọ̀gbẹ̀tù kò gbẹ́bọ bá wà mọ̀ pé ní nǹkan ṣe ẹ pàdé mi lé. bàbá bẹ́ẹ̀ ni mi mọ̀ nítorí tàbí ọkọ mi ká máa pèsè àmọ́ ọlọ́run ní pé á pèmẹ̀tì láàfún. obìnrin àbúlé burúkú àbúlé burúkú ni wọ́n pè é. àbúlé burúkú ni ṣé àbúlé burúkú ni ṣé mi kò lọ sáwọn olùkọ́ àbúlé burúkú ni ṣé What the Lord has done for me, I cannot tell it all. What the Lord has done for me. I cannot tell it all. <laughs> My beautiful people, kẹ́ máa comment lórí live video me báyìí, kẹ́ máa like gbogbo àwọn post me, as in, ṣe rí, ilé tó jogun ṣe jogún fún mi rèé. Ẹ wo, mò ń wo comment yín o. Bẹ́ẹ̀ ni, kéde bá mi yọ̀, tó rẹ́ni tó bá bóni re yọ̀ sí ẹnu àdé. Èmi ọmọ tí ó pọ̀ tó ń Eh? ológo ni gbogbo yín ológo dẹ̀ lèmi náà kẹ́ má bá mi yọ̀ tó rẹ́ni tó bá bóni re yọ̀ ire tiẹ̀ náà àdé ẹ́ olófolóńbínú <laughs> ológo adé orí ọ̀kì olófolóńbínú ológo adé orí ọ̀kì. Oh yeah, my máa see my beautiful building my new house. Oh, she ṣẹ̀ṣẹ̀ make sense to me. like oh she ṣẹ̀ṣẹ̀ make correct sense to ni tí o bá ikú dé ìṣẹ́jú bàbá yẹn kò ṣẹ́jú bàbá yẹn náà tí o bá ṣe àwọn tó kọ́ wa sí gbogbo eléyìí àbí. àbẹ́rẹ́ ah, yìí ṣe bó ṣe máa dáná lájọ́ ń bá kiri bó ṣe máa dáná lájọ́ ń bá kiri. ẹ bó ṣe máa dáná làdẹ̀ sí fojú you worry. yẹn. ẹyin babes ẹni sùúrù ẹni sùúrù ẹ má bàrà yín you bá ṣe ń bọ̀ yẹn ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ ń kílìkì sí nǹkan kan ni mo rántí máa ń pọ ẹ̀gá ìkan mo ṣe kó dàgbà náà bẹ́ẹ̀ yẹn ìgbà tí mo wà ní kékeré ni but i'm sure he's very very good bóyá ká try ibẹ̀ yẹn àbí kí lè feel. èèyàn burúkú ni ẹ ah. yes èèyàn burúkú ni because ìwọ mọ àdúrà nǹkan tó tó báyìí láti jọ ìjọ yìí o ò sọ fún wa o wá ń jẹ́ ká máa stress ara wa ká máa lọ sọ́dọ̀ àwọn fake bàbá àgbàlagbà yẹn tó wá ń tọ̀ wá kiri tá wá ń sáré òṣì kiri. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ṣá. ẹ̀yin babes girl yìí ó ti lo wa o. ó ṣòro pé ó ń lo wa ó ti lo wa because tí ò bá lo wa ni bọ́bọ́ wèrè tá a pàdé nígbà tá a ń gbé ẹbọ lọ yẹn a ní pàdé ẹ̀ hmm. ìgbà àtúnlọ bẹ̀rù kó kó wá bá wa gbẹ́bọ ó tún gbẹ́bọ padà wá ẹ a ṣe wà yí bébì yẹn ó ti kan ògo wa ó ti kàn mọ́gi. àdẹ rí yọ. ṣe the next line of action sì ń gbé kí la máa ṣe because bí mi ṣe wà yìí. èmi ò lè lájú mi lẹ̀ kí nǹkan máa lo ògo mi lọ o torí ògo mélòó gan mo gbé wá sílé ayé tí nǹkan tó máa máa bá mi ṣí ẹ. exactly. bóyá ká wọ́n kó lọ sọ́dọ̀ ẹni tí bébí yìí sọ ká lọ síbẹ̀ ká tún lọ try ẹ̀. ẹ jẹ́ ká try. àkẹ́wò ah, yìí ẹ jẹ́ ká ètè máa lo. ó ṣàmọ́ bẹ́ẹ̀ ó ràn jẹ́ kó ah, ah, kí tí bàbá yẹn máa lọ mọ̀ pé rọ́là ń pa nǹkan. kó gbá kó díjà ní kó gbá kó díjà. ayẹyẹ patikola gbóhùn ẹja ìfàyàfàlà mọ̀nejò ẹ fi kalẹ̀ sí. ẹ jókòó gẹ́gẹ́ bẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin ti ṣàlàyé fún mi wípé ògo yín lárábìnrin yìí lò wọn ò ráàyè láti béèrè sí i nítorí ọwọ́ mi dí oríṣiríṣi èèyàn lọ́kàndọ̀ mi tí mo dá lóhùn kódà gan wọn ò ní bèrè sí nítorí arábìnrin dúdú oṣù yìí àbọ̀dọ̀ mi ò yẹ ìyá rẹ̀ ṣeun tó dùn mọ́ mi nú dáadáa ó ti ràn lọ́wọ́ láìmọye ìgbà àmọ́ wọ́n fún yín ní kinní kan òmò ayé ni wọ́n pè kí ni wọ́n pè òmò ayé ẹ sọ̀rọ̀ sókè òmò ayé ṣé rí kinní tí mò ń wì atákéré iyọ̀ dùn ni ẹ gbìyànjú kó wà nínú báàgì kan lára yín ṣé ẹ mọ ohun tí wọ́n pè ní bluetooth ṣé ẹ mọ infrared ẹ sì mọ sender bẹ́ẹ̀ bá ti wá rí arábìnrin yìí tí yín ni kẹ́ ẹ so mọ́ kẹ́ ẹ dì mọ́ gbàgì bí ìgbà tẹ́ ẹ bá gbọ́kọ yín mú ẹ dì mọ́ gbàgì àbọ̀rọ̀ mi ò yé bẹ́ẹ̀ bá ti dì mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni bluetooth àti infrared àti sender gbogbo yín yóò tọ̀ papọ̀ ẹ gbògo yín padà ṣé ẹ rántí orin tí wọ́n ń kọ tí wọ́n ní gbogbo mi fún mi elédùn àgbògo mi fún mi yé ọmọ aráyé ń jẹ mi níyà ọmọ aráyé ń fẹjọ́ mi sùn gbogbo omi fún mi ṣé mo rí yẹn ẹ gbogbo yín lọ́wọ́ kan nù ah. ẹ wò mí ṣé ẹ lè rí arábìnrin ọ̀hún lónìí ẹ lè rí ẹ káre ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ fún yín yìí ọwọ́ ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ló gbọ́dọ̀ kan o tí n bá ti ní ó yá ẹ gbọ́dọ̀ gbìyànjú kọ́wọ́ yín kan o ẹ má dáàdì àgbà o ẹ má ní kí la rí nájà ń wí yìí o abọ́dọ̀ òye èjì warawara ní domi ìrìwọ̀wọ̀ àdòdò orí kan lè jò ó ní títí lè gba orí wọnú igbó ọmọ ayé wàá ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ó yá o kíni yà á fọ́ o ẹni ọwọ́ mi fi ń kan bí àyà tiẹ̀ ní sùúrù ní sùúrù orí ẹ̀ lọ́dọ̀ ọmọ ọmọ ẹgbẹ́ gba yín ẹni ìdògbò lóòótọ́. ilé ìgangan ló ń pè ní opp ó pọ̀ pọ̀ yé OPP ó pọ̀ pa ṣó lè jẹ́ sẹ́míà ló ní pé kí n wá bí ìlú òótọ́ ṣàpẹ̀lẹ̀ address àti bó ṣe júwe ẹ̀ sẹ́míà àti bóun fúnra ẹ̀ ṣe pè mí sẹ́míà ah sẹ́míà. come on, Faith sẹ́míà ojú mi ò lè tọ̀ mí jẹ sẹ́míà rè ọlọ́run ọmọ àtòbí o ọmọ ìyá ẹlẹ́jà ẹ wo bó ṣe wàá ní tọrọ. múra sàmú. sẹ́míà. ká ìgbà kan nìyẹn vivian lorúkọ mi ń sìn. vivian. Ah, mm. ṣé lẹ́yìn tẹ́ bá ti mọ̀ gbà téèyàn bẹ̀rẹ̀ báyìí vivian lorúkọ mi. vivian. vivian vivian. sẹ́míà ó ti di vivian sẹ́míà ó ti di bíbí àdẹ́gbà nítorí ọlọ́run sẹ́míà tí yẹ ń tẹ̀já. actually torí nǹkan tí mo ṣe pè é ni pé mo rí i pé ìgbà kékeré hmm. straight forward person ni hmm. ẹ kì í parọ́ hmm. ẹ dẹ̀ kì í fi gbàkan bọ̀kan nínú <laughs> nísìnyí tọ́nà tí wàá ṣe ìyanu ìfún mi mo wá rí i pé ta ni mo máa pè mo rí i pé èmi ló yẹ kí n pè. èmi. Ah, ẹ̀yin bẹ́ẹ̀ ni mi gbọ́ ìwọ ló ní ilé. lágbọ̀rọ̀ lọ ibi lọ́lọ́ ń jogún ẹ̀ fún. gbogbo bí ìwọ ló kọ́ gbogbo bí. mo kọ́ gbogbo bí. ọlọ́wọ̀. èmi mo kọ́ gbogbo bí. lóòótọ́. bẹ́ẹ̀ni ṣe wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe ní pé nígbà tóbi <laughs> ṣé rí i pé ìgbà tẹ wọlé ẹ rí gate man lẹ́nu gate. ó yà mí lẹ́nu mi rí gate man. oye kí ló ṣẹlẹ̀. <laughs> ok now <laughs> mo fẹ́ kó jẹ́ wípé ẹ̀yin lè máa jẹ́ pa mi ẹ máa wà mí ẹ dẹ̀ sì wá máa ṣe gate man mi kí wá ṣèyàn nìkan o wọ́n tún máa fún mi ní two hundred thousand naira ìkọ̀kọ̀ fún ẹ̀bà olùkọ́kọ́ rùn màá tó ní pé ah, màá máa wà ẹ̀ màá tún máa ṣí gèdè wọn ẹ̀yìn mi èmi àmà wá sẹ́míà <laughs> ọlọ́mọ yẹn kò rí di irú orí ni mo jẹ́ fún ẹ ẹgbọ́n ẹ la jẹ́ kò sùn tó wù kó jẹ́. ìgbà tó wá sọ̀rọ̀ two hundred thousand sórí nítorí hundred thousand mm. torí hundred thousand mo lè wá dóyin ah. <laughs> mo lè wọ ọmọdún márùn-ún kábọ̀ torí two hundred k. ó tẹ̀ sí wa dàbẹ́ kò tún wá ṣe yẹn nìkan o ṣẹlẹ apartment ti wà ń bẹ́ẹ̀ ṣẹlá ìkẹ́. lílì bẹ́ẹ̀ ni ṣẹlá ó wà òkè ó dà ara àwọn nǹkan tí mo fọ́ fún gbà tí mo débí nìyẹn. ẹ fọ́ fún un ẹ̀hẹ́n ó tẹ̀ sí dábẹ́ ṣe ẹ̀rọ apàtímẹ́ǹtì yẹn ibẹ̀ ni mo fẹ́ kẹ́ máa gbé ibi ìbá ilé ni màá máa gbé so wípé èmi nìkan ni mò ń gbénu compound yìí. tiẹ̀rì hmm? tí mi rí bọ́ra Sàámú. ìtò dá fún mi. ìgbà <laughs> wo nìyẹn èmi mo ní láyé lọ <laughs> oh! oh! <laughs> ṣé wọn tó jẹlẹ ò ní bàjẹ́ fún ẹ sẹ́miá ayé ò ní bàjẹ́ ò ní báráyé fọwọ́ tì. Ah, wọn ò ní wá ẹ tì. ẹja nìyẹn ń tà ó ò ní padà lọ tẹja yẹn. àmì o <laughs> àmì. ṣé wàá mọ̀ tó ṣẹlẹ̀ mm. ṣé orílẹ̀ tó fún mi tó sọ pé tèmi ṣé wọn kàn ní tán bá fún yàn lágbo mm. wọ́n máa ń yọ̀ǹda ọkùn ẹ̀ ni mo fẹ́ kó o bá mi yọ̀ǹda ọkùn máa wá tẹ́nàntì síbí ni mm. bẹ́ẹ̀ ni nítorí ibi tí mò ń gbé yẹn ah. àṣìf tẹ́nàntì ni mí bẹ́ẹ̀ ọlọ́mọ àjọ gbapò mi lọ́wọ́ mi máa wá tẹ́nàntì síbí. Ah, mọ̀dá sáà múra kò pọ̀ síbi. ó bá sí kò fọ́. ó bá sáré kọ́nà bí wọ́n fún ọkọ̀ orí lẹ́yìn. sọ́dọ̀ sọ́dọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. gbogbo nǹkan tí mò ń gbọ́ tọ́ ni. bíbí. wọ́n mú ṣe wá lọ blink tó ń pòsà píkṣọ̀ ilé pé wọ́n lo ní ilé. bíbí ó tọ́ ni tó ń gbá àwọn mọ́tò tó ń gbé wọn kiri. bíbí is not dance. ẹ mo dárò sẹ́míà pé wọ́n kọ́ lò nílé yìí. Mr. Man keep quiet ẹ bá mi lu ẹjọ ṣé pé gò sẹbíà ìwọ kọ́ ló nílé ìwọ ni ẹkọ ló ní mọ́tò yìí tó ní màmá wa ìwọ kọ́ ló ní bí mo dárọ ní ìwọ yìí òtítí kékeré máa ṣòṣì ọjọ́ ọmọ wa ni ọmọ wa ni ládùúgbò ọmọ bíbí ládùúgbò ọmọ títí ni mo lè bá wí kò nídìí ọ̀rọ̀ bọ̀ máa fún ládìí ni. bíbí bíbí sákàdá sílẹ̀. sí sí mi ò dispute pé mi ni bébí ẹ ṣó ń gbọ́ ìgbà kan dẹ̀ nìyẹn nísìnyí ọ̀nkú ni mo jẹ́ sí ẹ ẹ ṣé mo fi kí mọ́tò lé ẹ lọ́wọ́ ṣé mo fi kí ilé lé ẹ lọ́wọ́ tó fi ń post ẹ tó ń sọ kiri pé ìgbé ìwọ lọ nílé nǹkan tẹ́ bá ti tó ẹ máa sọ pé ẹ jẹ́ ẹ. níwọ ọdẹ ẹbà ti tó ẹ má máa ṣe é ìtẹ́lọ́rùn bàbá wọn tó bá jẹ́ tiẹ̀ ní kò jẹ́ káwọn èèyàn mọ̀ tó bá ní pátá kan jẹ́ kán mọ̀ tó bá jáṣọ kan lóní jẹ́ kán mọ̀ kó jẹ́ bàtà kan ní jẹ́ kán mọ̀ irú yẹyẹ tẹ́ máa padà fira yín sí ni yé àwọn babaláwo wọ ni o babaláwo ti wọ bí o àwọn olóògùn ti dé bí o ah ẹ̀sà ibo lẹ ti mọ àwọn àjẹrí àjẹ ah ọgbà ń jẹ gidi làwọn eléyìí. ládẹ́ mọ̀ gbogbo àwọn tẹjọ ń wa mọ́tò kiri tẹjọ ń ṣe òṣèkiri lélẹ̀ àbí. rárá báwo rárá báwo ẹ fi ní bá gbáwó lórí ẹ̀sà mi ì mọbi tẹ́ ti mọ àwọn eléyìí o mi ì dẹ̀ mọbi tí wọ́n ti mọ̀ wọ́n o tó bá jẹ́ wípé ẹjọ́ wà pẹ̀lú ara yín ní ọ̀rẹ́ ní gbogbo yín mo gbèdì fún yín àwọn ẹyẹ tó ń fò lọ́sàn-án àwọn rè ṣe ara àwọn eléyìí sà ṣe rí kékeré ni tó lè ṣe fún yín o táwọn eléyìí bá hándù yín wọ́n máa jẹ́ kí ilé yìí àti mọ́tò tẹ́ni ó máa disappear kúrò ń bí ó dẹ̀ máa lọ àpíà lórí ilẹ̀ kan ṣìnrín. ọ̀ bùdó Samuel stop gbogbo eléyìí náà lójú ìbò ọ̀rọ̀ lé nìyẹn náà. Vivian kí ló ṣẹlẹ̀ what's going on. mo fi mí sílẹ̀ jáde lẹ́kùn tó mú mi lọ́wọ́. lẹ́kùn tó mú ẹ lọ́wọ́ kò ní yọ lẹ́kùn tó mú ẹ lọ́wọ́ ò ní yọ bẹ́ẹ̀ òun kọ́ ló ní ilé yìí òun dẹ̀ kọ́ ló ní mọ́tò ó fi ṣàkọkiri. ṣé ìwọ òfin ọ̀tẹ̀ ti bàjẹ́ báyìí ikú tó lórí kanú lé nìkan. ẹ ìyá ọ̀ṣun ìyá ọ̀ṣà kí ló ní kẹ́ lò ṣé ti gbọ́ wọ́n ní kán lo nǹkan fẹ́ lo nǹkan fún yín sàn sàn sàn sàn sàn wọ́n wá lo nǹkan bí. ọ́fíìsà ah, ẹ ẹ páàkì gbogbo wọn wọn á lọ ṣàlàyé àwọn tó bá dé station ẹ páàkì wọn. ẹ páàkì wọn ẹ páàkì wọn. ọmọ kékeré yàrá ẹ àtàwọn ilé olóògùn. Wallet disappear. Wallet disappear. Baby, please. Oh my God, oh. Mr. Man. Edison. Edison, yo. My friend, Edison, come sir. Baby, please. Edison, yo. Baba, Edison, yo. Baba, Edison, yo. Baba, Edison, yo. Baba, Edison, yo.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 làwọn ló fi ṣe ìrọ́ṣọ́ rẹ̀. ìgbà tó mo fẹ́ gbowó mi. Sáàmù máa gbó máa gbó máa gbó. Sáàmù aláyọ̀ máa gbó máa gbó owó mi ó pẹ́. ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. máa gbó máa gbó wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pojé ojó lóòótọ́ kéré lójú òwò orí kojú wo wálé ríre.